إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقفوا الله سبحانه وتعالى أقرا الصلاة ونبوى محمد صلى الله عليه وسلم لينا èyí tí a máa fi bára wa sọ̀rọ̀ nínú kúgbà wa ti òní òun náà ni àwọn nǹkan tí àwọn afá wa tí wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ púpọ̀ ṣùgbọ́n lábẹ́ ìrọ̀rọ̀ ẹni létí òun náà ni eléyìí ó máa bẹ àkọ́kọ́ ẹni tí kò kà mọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni àsìkò tí àwàrò tó ń ṣe àsìkò tí àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí pàtàkì jùlọ àwọn nasara tí wọ́n ń ṣe ọdún wa wọ́n ti ṣe kásẹ́yìn èyí tí ó ṣe ní ọ̀la àti ọ̀túnlá ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà ní tí a mọ̀ sí ọdún new year àwọn àṣà àwọn ti ṣe lálàyé fún wa wípé kò tọ́ láti darapọ̀ mọ́ wọn láti bá wọn ṣe ọdún yìí bákan náà kò tọ́ láti kí wọn fún ọdún yìí torí wípé ọdún tí wọ́n ń ṣe yìí nǹkan tí kò sí ìpìlẹ̀ fún nínú ẹ̀sìn tiwa ní kódà ìpìlẹ̀ fún nínú ẹ̀sìn tiwọn gẹ́gẹ́ bá a bá wo bíbélì wọn látòkè délẹ̀ kò sí mi táà tí wọ́n ní kí wọ́n ṣe ọdún kan tí wọ́n ń pè ní January 1st ìyẹn New Year àlérí nínú ìwé wọn bó ni wọ́n ti rí eléyìí àwọn àfáàdé kó wá wípé ọdún àwọn ẹlẹ́bọ ní ìlú Rome ni wọ́n máa ń ṣe òun náà ni àwọn ènìyàn ń kọ́ṣe wọn lélórí so torí náà àwọn mùsùlùmí àgbọ̀dọ̀ kọ́ṣe wọn bákan náà àgbọ̀dọ̀ kí wọ́n fún ọdún yìí torí pé nǹkan tí ò ní pílọ̀ ni nínú ẹ̀sìn wọn kábà tí ń sọ wípé kò ní pílọ̀ nínú ẹ̀sìn títí wa èyí tí a fẹ́ náà ni nípa oúnjẹ àwọn tí wọ́n jẹ́ ahlul kitab generally torípẹ́ ṣe ní lórúbọ́ níbi àwọn ṣe ọdún wọn wọ́n lè lórúbọ́ níbi iná kí wọ́n fún ọdún wọn mùsùlùmí ní o lórúbọ́ bàbá wọn jẹ oúnjẹ wọn torí náà nǹkan tí yóò bá mú òun náà ni kí a máa kí wọn fún ọdún àbí kí a máa bá wọn ṣe ọdún oúnjẹ wọn èyí tí ó tẹ̀wọ̀n nínú tí àwọn àfẹ́sùn sọ òun náà ni ká jùlọ sí a ní ìtú tẹ̀wọ̀n nínú tí àwọn àfẹ́sùn sọ òun ni pé ká jùlọ sí torí wípé àwọn afẹ́ẹ̀sì wọ́n ní àlàyé lórí ọ̀rọ̀ oúnjẹ àwọn ahlul kitab bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá sọ fún wa nínú alkùránì karim nínú suratul ma'ida aya karùn-ún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní lakum at-tayyibat wa وطعام الذين utul kitaba حل lakum وطعامكم حل لهم إلى آخر الآية ọlọ́wọ́ bá ní látòmí lọ aṣọlẹ́tọ̀ fún yín oúnjẹ àwọn tí a fún ní tíra àwọn àwọn ní àwọn náà ni al-yahud wa nasara àwọn yahudi àti nasara ọlọ́wọ́ bá ní látòmí lọ aṣọ àwọn tọ̀yẹ̀ àwọn nǹkan tó jẹ́ ń tó mọ́ ń tó da aṣẹ́ ní aláàlẹ́ fún yín وطعام الذين أوتوا الكتاب حل لكم oúnjẹ àwọn tá a fún tírà ọlọ́wọ́ bá ní aláàrí ló jẹ́ fún yín wa ta'amukum hillun lahum bákan náà oúnjẹ títí yín náà aláàrí ló jẹ́ fún wọn bó parí áyà yẹn áyà yìí òun ni ń tó fa ọ̀rọ̀ tí a fẹ́ sọ nípa oúnjẹ àwọn ahlul kitab oúnjẹ àwọn tá a fún tíra a rí pé eléyìí nǹkan tó jẹ́ lẹ́ra mi kò sọ pé oúnjẹ tí wọ́n ṣe fún ọdún wọn àbí èyí tí wọ́n àṣe fún ọdún wọn ọlọ́run ọba sọ ní nǹkan tó jẹ́ eléyìí ló fà á takirú àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà dáadáa míì tí wọ́n sọ wípé oúnjẹ tí wọ́n bá fún wa ní àsìkò ọdún wọn nǹkan tá a lè jẹ ni ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jù òun náà ni tí a ti ṣèwájú fún wọn pé kò tọ́ láti jẹ oúnjẹ tí wọ́n bá fún wa ní àsìkò ọdún wọn kò tọ́ láti jẹ oúnjẹ tí wọ́n bá fún wa ní àsìkò ọdún wọn. nam aláwọn àfáà dáadáa àìwọ àwọn tó sọ bẹ́ẹ̀ lára wọn òun náà nìkan náà àwọn sàábì anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam abu darda radiyallahu anhu gẹ́gẹ́ bí alimami bí wọ́n ṣe gbà wá nínú tafsir wọn wípé èèkà bẹ́ẹ̀ lọ́wọ́ abu darda wípé ṣé a lè jẹ oúnjẹ tó ṣe wípé ìyẹn ẹran tí wọ́n dú fún chọ́ọ̀chì kan tí wọ́n ń pè ní jirgis wọ́n dú ẹran yìí fún chọ́ọ̀chì tí wọ́n pè ní jirgis àwọn abẹ́rẹ́ lọ́wọ́ Abu Darda wípé ṣé a lè jẹ Abu Darda ó ní Allahumma afwan ìrí ọlọ́wọ́ ṣe àbójúkúrò lọ́lọ́yìn yìí ó túmọ̀ sí pé ìṣìhádùn ni láti ọ̀dọ̀ Abu Darda radiyallahu anhu in tó sọ ní pé Allahumma afwan ilé ọlọ́wọ́ bá ṣe àmójúkúrò fún mi tí n bá ṣe mistake innama hum ahlu kitabi àwọn tó béèrè nípa ẹran wọn tí wọ́n pa fún chọ́ọ̀chì wọn tí wọ́n pè ní jírígìsì ahlu ni wọ́n àwọn tí ilé ọlọ́wọ́ bá fún tíra ni wọ́n وطعامهم حل لنا وطعامنا حل لهم oúnjẹ tí wọ́n bá fún wa láti fi nǹkan tí wọ́n pa aláàlì ni fún wa láti jẹ bẹ́ẹ̀ lóúnjẹ títí wa náà aláàlì ni fún àwọn náà láti jẹ fa'amara bi akli àbúbẹ̀rẹ̀dá ó wá pàrọ̀ ní ọláṣẹ pé ẹlò jẹ́ àbúbẹ̀rẹ̀dá rọ́bì aláwọ̀ àánú a ní lára àwọn sàábì anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ni kò ń ṣe ní pátipàti èèyàn ṣùgbọ́n tá a bá gbólóhùn tí ó sọ yìí a rí pé ìṣèhádù ni pẹ̀lú gbólóhùn pé kí ni aláhùnmá afuwan ìlú ọlọ́wọ́ bá ṣàmójúkúrò tó bá ṣe pé mo ṣe mistake jẹ́ pé fi nìkọ́ bí ní on the other hand ààrẹ wọn sàádé bíi abdullahi bin umar tó ṣe wípé àwọn tako kájẹrú nǹkan bẹ́ẹ̀ so arínú àwọn àfà gẹ́gẹ́ bí Al-Baghawi bẹ́ṣe sẹ́nu tafsir wọn nígbà tí wọ́n ṣàlàyé àyà yìí wípé àwọn àfà kan gbà ìfẹ́ aláwọn àfà tó pọ̀ wọ́n gbà wípé kí ni a jẹ oúnjẹ wọn láì jẹ́ pẹ̀lú pé èyí tó jẹ́ ọdún wọn èyí tọ́pa fún chọ́ọ̀chì ni èyí tọ́pa fún mọ̀síhì ni ìyẹn ànábì Ìsá alayhi salatu wassalam láì jẹ́ pé a lè jẹ́ èyí tí ọ̀pọ̀lọpọ̀ wà lórí ẹ̀ gẹ́gẹ́ bí Al-Baghawi bí wọ́n ṣe sọ ṣùgbọ́n at the same time wọ́n mú wá àwọn àfáà tí wọ́n gbà pé kí ni àlè jẹ́ àwọn àfáà kan gbà pé àlè jẹ́ ṣùgbọ́n iye nọ́mbà àwọn èèyàn tó sọ pé àlè jẹ́ kọ́ ni iṣu àwọn tẹ́lẹ̀ àlè jẹ́ kọ́ ni iṣu iṣu ni kí ni ẹ̀rí both sides eléyìí ni tó jẹ́ iṣu à ń discuss eléyìí pẹ̀lú wa torí pé àwọn ìrújú ti pọ̀ níta gan-an nísìnyí in fact ibi tí ìrújú pọ̀ dé ara wọn tó sọ pé kí ló burú bí kíkà bá wọn ṣọdún yẹn a lè bá wọn ṣe náà inú àwọn àṣà òde òní ara wọn tó ń sọ bẹ́ẹ̀ kódà ààrẹ ni tó ń sọ ipò kò sí nǹkan tó burú bí pé ká kí wọn fún ọdún yẹn nìyí ẹlòmíì bá débi wípé ọ̀rọ̀ yẹn gan ni ká kí wọn fọdún yẹn irú ẹ̀yìn fatuwa tó ń jáde láti ọ̀dọ̀ àwọn ayatul iftar ní azuari hatta azhar ahmed tayyib òun gángígù sátúwá yẹn wípé a lè kí wọn fún ọdún yẹn yìí wípé ara àmì dáadáa ìjáládúgbò dáadáa òun kí wọn fún ara àwọn tọ́jú ń sọ pé kí ni a ti ẹ̀ lè bá wọn ṣe kò ń ṣe pé ká kí wọn bẹ́ẹ̀ ni ẹnu àwọn àfá àṣáájú kò lórí wípé àgbọ̀dọ̀ bá wọn ṣe àgbọ̀dọ̀ kí wọn fún ọdún yẹn gẹ́gẹ́ bí tí àti kàfún ara ní àwọn khutba míì tó ti kọjá Ibn Qayyim nínú ahkami alozimma ó fi nílẹ̀ fún wa wípé ẹni tí ó ń kí wọn fún ọdún yìí ẹni yẹn ó lọ́ọ̀sì ju ẹni tó ṣe wípé ó ń kí ẹni tó ní tó ń ṣe zùnà lọ ẹni tó ń kí wọn fún ọdún yìí ó lọ́ọ̀sì ju ẹni tó ṣe tó ń kí ẹni tó ń mutí lọ gẹ́gẹ́ bí Ibn Qayyim rahimahullahu ta'ala bí wọ́n ṣe sọ. bákan náà wọ́n lẹ́ni tó ń kí wọn fún ọdún yìí ó dà gẹ́gẹ́ bí ẹni tó ń kí ẹni tó ń forí balẹ̀ fún àgbélébù ni. kí ló fọ onígbé ọdún tẹ́láwọn ń ṣe ọdún kójú ọjọ́ ọ̀bí ọmọ ọlọ́run àbí ọjọ́ ọ̀bí ọlọ́run gẹ́gẹ́ fún rẹ̀ that ọlọ́run ni wọ́n pe ànábì Ìsá alayhi salatu wassalam bẹ́ẹ̀ ni ọlọ́run báyìí laqad kafara alladhina qalu inna Allaha wal-masih ibn Maryam kèkèrí làwọn tó sọ pé Allah ni mùsáyà ni ànábì Ìsá alayhi salatu wassalam laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha àwọn tó sọ pé wọ́n sọ wípé ọlọ́run mẹ́ta lọ́kan ni kèfèrí ni wọ́n مكن رب سبحانه وتعالى تكاد السماوات يتفطرن منه وتنشق الارض وتخير الجبال هدا ان دعوا الرحمن ولدا أما أني أوصنا جسال الصياء بكنا أموكي وصل الدواء إلى جسال الصياء ان دعوا الرحمن ولدا إ ت ل ا ه وباء كما ابي الله ويك ipò ìrẹ̀lẹ̀ ìfẹ́ ń ṣe kọ́ wá ní ọdún ọjọ́ ẹ̀bí ọmọ ọlọ́run ni àbí ọdún ìdábẹ́ fún ọmọ ọlọ́run àbí ìdábẹ́ fún ọlọ́run gangan a rí pé eléyìí kúsù ni tó ní agbára gan Imam Ibn ni wọ́n fi ṣe lálàyé fún wa ìpẹni tó bá kí wọn fún ọdún yìí ó dà bí ẹni tó rí èèyàn tí ó ń forí balẹ̀ fún àgbélébùú tó wá ń kí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ènìyàn ṣeré ṣé ó gbọ́rọ̀ tí Imam Ibn Qayyim tí wọ́n sọ yìí àtàwọn àṣà mi ìtàfi síwájú Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n kó ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà wa nínú iqtida'u siratil mustaqim mukhalafat láti ṣọdún kò sí nǹkan tó burú níbi wípé ká kí wọn fún ọdún yẹn débi pé ẹlòmíì orí dúdú ní ìmọ̀ lé kókó ń bí ẹ̀sìn òun ni kí á mọ̀ kí wọn fún ọdún báyìí ṣe ló jẹ́ pé tí ayé bá ti ń lọ sópin a máa ra wọn sọkúsọ tí ó pọ̀ a máa rí àwọn ìwúkú yìí táwọn àfẹ́ máa wí àwọn tó ṣe pé kí ni àlàyé mẹ́tùmọ́dé lóòrùn àwọn àfẹ́ àtàǹsọ àwọn èèyàn nù èyí tó jà wá lógún òun ni kí ni àwọn ẹni ìṣíwájú kí ni wọ́n dé lé lórí tẹnu àwọn ẹni ìṣíwájú bá kò lórí nǹkan ibi tí ọ̀nà wà nìyẹn tẹnu wo ò bá kò lórí nǹkan àágbìyànjú àti wo òwò ló sún tẹ́kìtì júmú gbogbo ọ̀rọ̀ wọn láti bímú ṣùgbọ́n àwọn ẹni ìṣíwájú àwọn ni ẹ̀sìn wa àwọn làákọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn kò ń ṣe tí àwọn èèyàn tí wọ́n ń sọ lónìí kódà kẹ́lẹ̀ ní kó gba nǹkan ní lẹ́yìn tó ń pè ní pòfẹ́sọ̀ kó gba oyè lẹ́yìn yẹn a ní lísù sí wà àwọn èèyàn báyìí òdó làwọn ó tẹ̀lé sókí la fẹ́ sọ́n bíbà yìí ó ní pé ọ̀rọ̀ kíkí wọn ọ̀rọ̀ kábà wọn ṣe ọdún yẹn ń tẹnu àwọn àṣà àkòlé lórí ni ṣùgbọ́n bí tẹ́nu òkòlé lórí àwọn náà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ bò agbọ́dọ̀ sọ torí pé yẹmí náà ní ìsọ́ọ̀f òun ni ká sọ òun náà ni ọ̀rọ̀ oúnjẹ tí wọ́n bá pa bàtí ẹran tí wọ́n dú ní àsìkò ọdún wọn ṣé ìdájọ́ kan náà ló ń bẹ fún àti oúnjẹ tí ọlọ́wọ́ bá ní wọ́tọ̀ áàmù lẹ́rí na oṣù kìtàbá ìlọ́lẹ́kùn oúnjẹ àwọn tẹ́sùn kíra aláàrẹ mùsùlùmí àbí ọdún wọ̀nyẹn àádáyàtọ̀ a ní albagawi nínú tafsiri wọn gbà tí wọ́n ń ṣe tafsiri àyà yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afá sọ wípé oúnjẹ wọn a níṣòǹpinyà láàrin yìí tápa fún ọdún wọn àti yìí tápa fún ṣẹ́ẹ̀tì wọn àbápa fún ànábì Ìsá alayhi salatu wassalam wípé torí pé àyà yìí generally wọ̀tọ̀háàmù lẹ́bínà ó tó ti fàbá ṣẹ́lùn lẹ́kùn. bó tẹ̀lé báwọn náà tọ́ka sí àwọn àfáà kan ní àgbọ̀dọ̀ jẹ́ ọmọọ̀ṣọ́nù nínú àyà yẹn nínú tafsiri àyà yẹn. bákan náà tá a bá wọ àwọn tafasiru mí náà àárí ìtọ́ka sí eléyìí rẹ̀. ṣùgbọ́n wo ló kọ̀rẹ́kì nínú mọ́bí àbílẹ́gbẹ́jì yìí? èyí tó kọ̀rẹ́kì òun náà ni pé wallahu alamu òun ni pé oúnjẹ wọn tó bá ti di àsìkò ọdún wọn àbí tó ní ṣe pẹ̀lú pípẹ́ wọn pa fún nǹkan míì yàtọ̀ sí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala àbádárúkọ nǹkan míì sí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala àgọ́rọ̀ jẹ́ eléyìí ni ìṣe ó tẹ̀wọ̀n ẹ̀rí tí wọ́n lọ wípé wàtọ̀ ààrùn lẹ́rìnà utul kitaba hillu lakum oúnjẹ àwọn ta fún tíra aláàlè ní fún yín tá a bá ní ká máa wo ẹ̀rí yẹn a rí pé kò lè lọ àwọn tá a fi ń kí àwọn oúnjẹ lẹ́dẹ̀ ṣé a sọ pé ẹlẹ́dẹ̀ jíjẹ náà aláàlè ní fún wa torí pé àwọn tá a fún tíra wọ́n ń jẹ ẹlẹ́dẹ̀ àwọn tá a fún tíra wọ́n máa jẹjẹ ṣé a sọ wípé ẹ̀jẹ̀ jíjẹ ó ti di aláàlè fún wa torí pé àwọn tá a fún tíra wọ́n ń jẹ bákan náà lára iṣẹ́ wọn òun ni kí wọ́n pa ẹran láì dúgbà míì bí kí wọ́n ti ọrùn ajẹ bọ́dí lẹ́kùn kò sọ wípé wọ́n báńgì lẹ́kùn ṣe ọrùn ó fò lọ ara ó fò lọ síbòmíì ṣe á pé ká jẹ́ bákan lára kẹtẹ́ máa ṣe òun ni kí wọ́n ju ẹran sínú àpòǹgbà míì kí wọ́n fọ mẹ́lẹ̀ àbí ká dá nǹkan lé lórí àbí kó wọ́n lù pẹ̀lú pẹ́ńpọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí lọ́dọ̀ ti tiwọn jíjẹ ni sòwàtọ̀ àmì lẹ́bí na ó tún kìtàbá hílẹ̀ lẹ́kùn oúnjẹ àwọn tá a fún kíra aláàlẹ́ mi fún yín a rí wípé eléyìí ò kọ̀rẹ́kì torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ fún wọn ní al-Qur'an al-Karim bákan náà ìpè hurrimat alaykum al-maytatu wad-damu wa lahmu al-khinzir wa ma uhilla li ghayri Allahi bihi wal-munkhaliqah و ا ل م و ك و ل ة و ا ل م ت ر ج ي ة و ا ل ن ص ي ح ة وما أ ك ل السبع إ ل ا ما زكيتم وما ذبح على النسب الله ي أ ش ر ي ه وفي كاد يكون ب ت ه شاهد اهل الكتاب ما ان يكون ب ت ه شاهد قوى طعام الذين اوتوا الكتاب حل لكم انجا وتعفون ترى على ا ل ن ف و ى بين انقايا بغدا وجوا ت ح ر م ت عليكم الميته ọlọ́run ní òkú lè ṣe haramu ní fún yín wàdámù bákan náà ọlọ́run bá ṣe ní èèwọ̀ fún yín ẹ̀jẹ̀ wọ̀lá bulkhinzir ẹni ẹlẹ́dẹ̀ ọlọ́run bá ṣe ní èèwọ̀ fún yín bákan náà wọ̀mọ̀ òhìnlá lè zẹ́rì láìbí international lè dárúkọ nǹkan ní yàtọ̀ sí Allah kan bá dá lé lórí tí wọ́n bá ti lè dárúkọ nǹkan ní yàtọ̀ sí Allah tí wọ́n bá ti lè dárúkọ nǹkan ní yàtọ̀ sí Allah lè nǹkan ẹ̀yọ lórí bákan náà والمنخلقة يتشتنا في الأمطة والموكوبة يتشتنا في الكنة والمتردية والنتيحة يتي أبو أكبر أبي أبوش أكبر أمي يعني لك أطع والنتيحة يتشتنا أبو أكبر لك أطع والمتردية أتي تشتنا جمالاتي بك تواقو الله أبان وما أكل السبو ما èyí tí àwọn ẹranko abìjàwà tán bá jẹ tó ṣe pé wọ́n jẹ́ tó kú ilẹ̀ àmàzàkẹ́ ìtòrì ọlọ́wọ́ bá ní àṣìyí tẹ́ bá ní agbára àti dúnú wọn síwájú kó tó lé pé wọ́n kó ó jábọ́ láti ibìkan kó tó gbẹ́mi ní ẹ̀sáré dù ìkànnì wọn láyọ̀nù àtàkì ẹ̀ ẹ̀rí gbàlẹ́nu rẹ̀ kó tó kú ẹ̀dù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyí ni ó jẹ́ kó jẹ́ aláàlè fún yín gbogbo àwọn kẹta kàkà lè tó máa fi lè kú bẹ́ẹ̀ ní ó di mẹ́ta ní ó di ẹran tó kú ní òkú gbètò yìí tá a bọ̀rọ̀ jẹ́ so a rí pé àyà yìí àti àyà wàtọ̀ àánú lẹ́rí na ó tó kìtàbà hello lakum agbọ̀rọ̀ gbọ́yé síra wọn so olóbi jẹ́ pé àwọn afẹ́sì ní bí alimamu malik rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí abdulrahman ibn qasim bí ó ṣe sọ gẹ́gẹ́ bí sahlun ṣe fi sínú tírà rẹ̀ almudawana wọ́n bẹ̀rẹ̀ lọ imamu malik rahimahullahu ta'ala ìpè ẹran tí wọ́n bá pa fún ọdún wọn àti chọ́ọ̀chì wọn ṣáà lè jẹ́ Ibn al-Qasim ó ní imamu malik rahimahullahu ta'ala yakra'uhu ó kórìíra rẹ̀ kàrá àti ṣẹ́gígbà ní ìkórìíra tó ṣe pé ó ní agbára ní ìkórira tó ní agbára torí kí ni torí kí wọ́n pa fún ṣọ́ọ̀ṣì wọ́n pa fún ọdún wọn ó kórira rẹ̀ ní ìkórira tó ní agbára ṣùgbọ́n onímọ̀wò Malik rahimahullahu ta'ala ní àmì ilé pé ní haram ṣùgbọ́n mo kórira rẹ̀ ní ìkórira tó ṣe kí ni tó ní agbára àwọn afá àṣáájú yìí wọ́n a máa sá fún pé kápẹ́ nìkan ní haramu tí wọ́n bá rí tẹ́kìtì tó fẹ́ràn position kan position ẹlẹ̀ túmọ̀ sí haramu ṣùgbọ́n wọn ní sọ lo gbólóhùn yẹn wọ́n lo gbólóhùn tó ti ní ìmọ̀kúrú ni wọ́n lo gbólóhùn mọ̀kúrú torí wípé wọ́n bẹ̀rù pé ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يصلحون ẹ má sọ wípé kí ni haramu lè lóye aláàlú lè lóye pẹ̀lú rọ́tẹ̀ ń pa pẹ̀lẹ́nu yìí nìyí lórí pé kí ni àwọn tó ń dàgbà parọ́ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala la yuflihun wọn ní jèrè so ló jẹ́ pé àwọn ẹni ọlọ́run ọba wọn máa ṣọ́ra láti sáré pé nǹkan ní haram kódà kò ṣe pé nǹkan yẹn ó hàn sí wọn bí ẹni pé haramu ni wọn á pèsè ẹ̀ káwọn lo gbólóhùn mọ̀kúrú so àwọn ẹ̀mí ọ̀wá ń gbọ́ wọn yẹn gbà míì tó bá sọ pé máa máàlì kí kàrí àǹkan yẹ yóò tù sí makuru karata tanzil àti ìsìnkú makuru tó pẹ́ sí yàrá ṣe kò lẹ́ṣẹ̀ rárá sí tí wọ́n mú gbà lérò òun ni makuru karata tahrim makuru ni tó ṣe pé ipò haramu ló wà ṣùgbọ́n wọn fẹ́ ló gbọ́lọ́hùn haramu so eléyìí ó jẹ́ nǹkan tí Ibn al-Qasim tó sọ pé Imam Malik rahimahullah ta'ala ṣe ọ̀sọ̀ so wọ́n ní wọ́n a máa fi nǹkan yìí sí abẹ́ wọ́n máa uhilla bihi li ghayri Allah gẹ́gẹ́ bí àyà tààkà ipò hurrimat alaykum al-maytatu wad-damu wa lahmu al-khinzir wa ma uhilla bihi li ghayri Allah so ìtọ́ṣe wípé wọ́n pa wọ́n dárúkọ nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́wọ̀n ọba lé lórí torí pé ìta pa fún ọdún ان كان يكون شيء كثير وبس يموت مالك رحمه الله تعالى وما كاكني يكوكني وما اهلا بي لغير الله انت شكوكني وقافون كامية صلوه با انت اقافون شاكني وقافون ابيكني وما اهلا بي لغير الله بقنا الامام احمد رحمه الله تعالى بغضي الخلال شسو بقنا شكو سيد ابن رحمه الله تعالى nínú ìfúrọ́ sọ̀rọ̀ ti mùsùlùmí wọ́n mọ́rọ̀ ìmáàmù Ahmad yìí wá ó ṣe pé ìgbà míì náà àwọn ọmọ òkúra dúró láti sọ pé kí ni haramu ni ṣùgbọ́n àwọn náà wọ́n kárí ààrẹ débi pé nǹkan tí alhalalu sheikh islam bin taymiya rahimahullahu ta'ala àwọn náà fi síbi wípé àgọ́rọ̀ bí àwọn nǹkan tí wọ́n bá dún fún ọdún wọn àbí fún chọ́ọ̀chì wọn àbí wọ́n dá orúkọ anabi isa alayhi salatu wa salam wọ́n dárúkọ rẹ̀ sí abẹ́dárúkọ nǹkan mí náà sí lára ẹni tí àwọn lárúbáwá mi máa ń ṣe tó ṣe pé wọ́n máa fẹ́ du ẹran gbà míì bí wọ́n torí pé bẹ́ẹ̀ yẹn ńlá kan fẹ́ bísí tiwọn wọ́n wà ṣe kí ni wọ́n du ẹran yẹn nítorí èèyàn ńlá yẹn kò ṣe pé lè bá jẹ́ ń bí ẹran yẹn kọ́ o ṣùgbọ́n wọ́n du pé torí pé kí ni ó wọ̀ lù ú òun kọ́ ni ó ńlẹ̀ wọ́n pé wọ̀ lù àwọn àfáàní eléyìí náà alam òun ni pé ẹran yìí nǹkan tó agbọ́dọ̀ jìnnà آية وطعام الذين أوتوا الكتاب حل لكم كتوني أفيدنس بكي جاتي أواسا وي ولو دال أواسا دا دانوا تندلوري سنة إنفاس أرلا راوا أواتو جا وكني صحابة رضوان الله عليهم شبا موكس ني موكس في أولاني هاري كإجتهاد ما في أدو أبو درداني وما ستكني اللهم عفوا إنما أم آل كتاب وطعامهم حل لنا وطعامنا حل لهم رلالا سمجكو فمتن باشي مستوكي اوا تيوان بيرن تا اونجي انا تاكما فو تاشي تنكو انجل جيسي آلو كتاب نيوا وما ده نسو آية وطعام الذين اوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم انجا وطعام كيرا aláàlú ló jẹ́ fún yín bákan náà oúnjẹ tí yín náà aláàlú ni ó jẹ́ fún wọn. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد lára wọn kan tí àwọn àfáà tí wọ́n lò lọ́wọ́ bí ẹ̀rọ òun náà ni wípé àwọn ẹran tá ń sọ yìí ó súnmọ́ ká má dárúkọ ọlọ́wọ́n ọba sí ìyẹn àwọn tó sọ pé àlè jẹ́ so bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba ń sọ fún wọn ní al-Qur'an al-Karim wípé wala ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi wa innahu la fisq ẹ má jẹun tí wọn bá dárúkọ ọlọ́wọ́n ọba sí wa innahu lafisqun ìwà ẹ̀ṣẹ̀ ni ìwà ẹ̀ṣẹ̀ ni so wọ́n lo eléyìí àti àwọn àyà míì àbí hadith míì tó ń sọ fún wa pàtàkì iṣẹ́ bismillah sí ẹran ká tọ́jú anáwẹ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní ma an hara dábà wa dhukira ismullahi alayhi fakulu ọ̀bẹ tẹ́ ẹ bá lò àbí ẹni tí ìfẹ́ fẹ́ fi pa ẹrẹ yàtọ̀ sí èékánná àtẹyìn anabi sallallahu alaihi wasallam ní tẹ̀fẹ́ lò òkúta ló jẹ́ ní ní ma an hara taba ntí ó bá jẹ́ kí ẹ jẹ ẹran tẹ̀fẹ́ dú kó sàn tẹ́jọ yóò gush out bákan náà wà dúkàrà sùmùláyà àlejì tábẹ̀ dárúkọ ọlọ́run ọba sí fakúlù ẹ̀jẹ̀ so wọ́n ní eléyìí àti àwọn àhàdíìsì mi ń tọ́ka sí pé ká ṣe bísímìlá nígbà tá a bá fẹ́ bí ẹran ọ̀ràn ẹ̀yọ ni. so ìtọ́jọ́ tẹ̀wọ̀n ni pé àwọn tánìkà jẹ ẹran wọn náà àwọn náà ó máa ṣe bísímìlá ṣùgbọ́n àwọn àsìkò báyìí wọ́n ń ṣe ń torí tọ́lọ́ sọ wọn bá ájúmẹ́ǹtì wa ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì ní wọ́n ní káṣe bísmìláì ọ̀ràn ẹ̀yàn ni ṣùgbọ́n fún àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni wọ́n tó àmú lẹ́rí na utul kitaba hillul lakum oúnjẹ àwọn tí a fún tíra aláàlú ni kòrò ní ká máa ṣèwádìí ṣé dárúkọ ọlọ́wọ́ba sí ẹran yẹn gbà tí wọ́n bu àbúrò dárúkọ ọlọ́wọ́ba sí so eléyìí àdí láti dára láàmú láti máa ṣe ìwádìí ṣáwọn tálá lè jẹ oúnjẹ wọn ni kódà kó ṣe pé mùsùlùmí lẹni tí ó bí ẹran fún wa nìyí a ní láti máa ṣe ìwádìí ṣé o ṣe bísmìláì sí kó o tó du àbó o ṣe bísmìláì kó o tó du torí wípé ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ní a lè jẹ oúnjẹ rẹ̀ ni so wọ́n ní ìpìlẹ̀ òun ni pé a ní láti máa bọ́bà ara wa máa tẹ̀wọ́n yẹn sọ pé ìpìlẹ̀ òun ni pé yóò ṣe bísíláì ó yẹ kó ṣe bísíláì nípìlẹ̀ so àáwò pé ó ti ṣe bísíláì àáwò pé ó ti ṣe bísíláì àwọn eléyìí ní ìpìlẹ̀ òun ni pé a ní láti dààmú ara wa ṣó ṣe bísíláì bí ó ṣe bísíláì tí wọ́n ṣe pé nǹkan tó yẹ kó tó jọ́rin ẹ̀yàn ká máa ṣèwádìí ni Allah subhanahu wa ta'ala wọ́n ní ká ṣèwádìí rẹ̀ ṣùgbọ́n kò ní ká ṣèwádìí rẹ̀ ní tó sọ sí wa òun náà ni pé ká jẹ oúnjẹ mùsùlùmí ká jẹ oúnjẹ ẹni tí ó jẹ́ àrùn kitab eléyìí ló mú al-Imam Shafi'i rahimahullahu ta'ala fẹ́ràn fi lọ síbi wípé ká ṣe bísímìláì nígbà tá a bá fẹ́ dú ẹran àwọn ní kò kì í ṣe ọ̀rọ̀ yẹn mustahabu ni ipe nǹkan tí ó gbá ni so tí mùsùlùmí bá dú ẹran tí ò ṣe bísíláì ó máa ń mọ̀ kò sọ wọ́n ní yóò sọ́ra rẹ̀ tó dùn yẹn kò sọ di haramu fún wa torí wípé ká ṣe bísíláì ní mustahabu àwọn apákejì ní àwọn àfa àwọn sọ pé kí ni wípé ọ̀ràn yẹn ni àti tí mùsùlùmí bá gbàgbé lókù tí mùsùlùmí bá gbàgbé lókù then a ní láti wádìí ṣó ṣe àbí ò ṣe ṣùgbọ́n tó bá gbàgbé tí òòrùn ti ṣe bísílá eléyìí àáfojú fòfin eléyìí ni opinion ẹlẹ́ẹ̀kejì eléyìí ni tí al-imam al-bukhari ta'ala tí àwọn dólé lórí wọ́n mú wá ní aya tí a that is aya wala ta'kulu mimma lam yuzkar ismullahi alayhi wa innahu lafiq wọ́n mú wá ẹ má jẹun tí wọn bá dárúkọ ọlọ́wọ́n ọba sí wà iná wúlà sí skul mi wà iná wúlà sí torí pé kí ni nǹkan ẹ̀ṣẹ̀ ni so àwa ni wà iná wúlà sí skul yẹn mùsùlùmí tó bá gbàgbé àti ṣe bísíláì àníyànsí láì sọ́mọ̀ fàṣíkọ̀n ẹni tó gbàgbé àlepò onípòkì àlepò lẹ́lẹ́ṣẹ̀ torí pé kí ni kò rántí kò ṣe fún mọ̀ọ́mọ̀ ṣe ẹni tó máa mà ṣe la lè pè nípò kí èèyàn la lè pè lẹ́lẹ́ṣẹ̀ ẹni tí ó máa mà ṣe ànípe ní ìyẹn lẹ́lẹ́ṣẹ̀ tó ló ń jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà wọ́n ní tí mùsùlùmí bá gbàgbé àti ṣe bísímìláì kó tó dún ẹran àlejò ọ̀rọ̀ òun náà lè jẹ ọ̀rọ̀ tí wàá ṣe pé gbàgbé ni o ṣùgbọ́n báyìí kó mọ̀ọ́mọ̀ tí ó ṣe bísímìláì ni arọ́gọ̀rọ̀ àwọn àfáà tán kí ni jẹ ẹran yẹn torí pé kó sí kíni wa innahu la fiskun alimami shafi'i rahimahullahu ta'ala àwọn ni wa innahu la fiskun yẹ ipe kò túmọ̀ sí wípé táwọn bá ṣe bismillah pé ẹ̀ṣẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ni pé ẹran tí wọ́n ṣe bismillah sí wa innahu la fiskun tó ṣe pé ẹran yẹn ni ó jẹ́ fiskun nígbà yẹn èmi ẹran tó ṣe wípé ó jẹ́ òkú ń bete ẹran tó kú fúnra rẹ̀ lápèjúwe tàpẹ́ ẹran yẹn sí ọ̀n ṣe bísí láìsí so ẹran yẹn dẹ̀ ní òkú gbòkè ni àbí ẹran tó ṣe wípé wọ́n pa fún nǹkan ní yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọ́n ṣe bísí láìsí wọ́n tún wá pa fún nǹkan ní lẹ́yìn Allah subhanahu wa ta'ala so yìí tó jẹ́ iṣu gangan ni pé wọ́n pa fún nǹkan ní lẹ́yìn Allah subhanahu wa ta'ala àbí èyí tó jẹ́ iṣu òun ni pé ẹran yìí o kò ń ṣe pé torí pé wọ́n ṣe bísí láì sí torí wípé àwọn christians tí ọlọ́wọ́ bá láà lè jẹ oúnjẹ wọn ọlọ́wọ́ bó bẹ́ta wa pẹ̀lú pé ká máa ṣe wádìí ṣe ṣe bísímìlá àbí wọ́n ṣe bísímìlá so ìyẹn túmọ̀ sí pé bísímìlá ìyẹn òun gangan kọ́ ni iṣu iṣu ni pé wọ́n pa á fún nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àbí wọ́n pa á àbí ẹran yẹn kú fúnra ara ẹ̀ ní torí pé wọ́n ní àwọn kanú àwọn kèfèrí wọ́n ń sọ wípé ẹ máa wà àwọn mùsùlùmí yìí ìtàwọn dú fúnra ara wọn tán mọ́ ọ̀bẹ tán dú fúnra wọn wọn láwọn lè jẹ́ ṣùgbọ́n ìtẹ́lẹ̀ wọn bá pa fúnra ẹ̀ ní wọn láà lè jẹ́ dàtí ẹran tí ọlọ́wọ́ bá gbẹ̀mí ẹ̀ wọn láà lè jẹ́ ṣùgbọ́n ẹran tí àwọn dú wọn ní kí ni àlejò olóyè kájẹ yìí ṣèlú ìtẹ́lẹ̀ wọn bá gbẹ̀mí ẹ̀ òun ní ẹ̀ka jẹ sọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ pé inna shayatina la yuhuna ila awliya ihim yushadilukum àwọn ṣọ̀yàtínà àwọn èṣù wọ́n a máa fìfikú fi ìkẹ́kí nǹkan sí ọkà àwọn èèyàn wọn èyí zabilókùn láti lè máa bá ń jiyàn bí ọ̀rọ̀ ẹ̀sìn yìí nàfi sí pé ìtẹ́ẹ̀dú èyí lè lè jẹ́ ìtọ́lá ọba gbẹ̀mí ẹ̀ ẹ̀lá lè jẹ́ wọ́n ń ṣọ̀rọ̀ àfihàn láyé fún ilá olùyá ní ìdádilókùn wọ́n ń àtọ̀ àtúnúrún ìmọ̀kùn làmúṣirikùn tẹ́ ẹ bá lọ tẹ̀lé ágúmẹ́ntì wọn ẹ ti di ẹlẹ́bọ so eléyìí òun ni tafsiri tí alimami Shafi'i rahimahullahu ta'ala tí wọ́n mú wá fún àyà yìí gbogbo eléyìí tá ń sọ yìí à ń sọ̀rọ̀ generally nípa ẹran tí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tá bá bí ìgbà wo la lè jẹ ìgbà wo la lè jẹ aláwọn àṣà kan gbà kò sígbà tá a lè jẹ ṣùgbọ́n ẹ̀rí alukur'an ó ká mọ̀ pé ọ̀rọ̀ wọn yóò kọ̀rọ̀ tì sọ àwọn kan ní èyí tí wọ́n bá pa sí wọn bí wọ́n àbí fún chọ́ọ̀chì àbádárúkọ tí wọ́n dárúkọ nǹkan ní àtọ̀sẹ́ aláàfin lólórí òun la lè jẹ́ òun la lè jẹ́ àwọn ẹ̀mí ìtráì láti sọ wípé ókè èyí tó bá jẹ́ pé wọ́n dún fún ọdún wọn àti bẹ́ẹ̀ ká mọ̀ jẹ́ tó bẹ́ẹ̀ bá wọn dún fúrúùtù ní a lè jẹ́ ó ní àwọn àṣàrù kan wá látọ̀dọ̀ àhálì àìṣà àbúdárùzà ṣùgbọ́n gbogbo àwọn àṣàrù yìí kò lẹ́sọ̀ ńlẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé ráàyè tí ṣe tó ṣáàbùn tèmi ọ̀rẹ́ mọ́ tààlà tó àwọn fẹ́lẹ̀ nínú kìlá sirati mustaqim lélẹ̀ ṣùgbọ́n ní ṣókí òun ni pé ẹja jìnà ṣe é à ń bá wọn ṣọdún wọn à ń kí wọn fọdún má kí wọn fọdún wọn ká má dáhùn oúnjẹ tí wọ́n ṣe fún ọdún yẹn ẹjẹ́ ká wà bold enough láti ṣàlàyé fún wọn wípé ẹ̀yọ́ sin wa takò ó ká má tijú sọ fún wọn pé bá sọ fún wọn lọ́dún yìí wọn ò ní gbé wá fún ọ lọ́dún tó ń bọ̀ ṣùgbọ́n ìmọ̀ tijú bí ẹ̀rẹ̀ fún wa òun ló fà á tó ṣe pé ìdààmú ọmọ bá wa nírú àsìkò yìí sábà ti mọ̀ pé òun ní gbà á ṣùgbọ́n máa ń gba gift ní yàtọ̀ sí ìtó ní ṣe pẹ̀lú àwọn nǹkan báyìí kò ní sí iṣu láàrin yìí sọ ilé ní tó amíl láti bára sọ ọmọlọ́mọ subhanahu wa ta'ala ìta bára wa sọ kọlọ́mọ kójú kó ilé fún ọkàn wa subhanaka la umma bihamdik asalan la ilaha illa ant astaghfiruka